بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى وأصحابه ومن والاه من يوم تسعين وجبرك لنيوم bẹ tó máa ń ṣẹlẹ̀ sáwọn obìnrin tí wọ́n ń pè ní ẹ̀lẹ́ àádọ́ ìṣèṣì tó ṣe pé kan nínú rẹ̀ ni wọ́n pè ní ẹ̀lẹ́ àìdá nǹkan oṣù táwọn obìnrin máa ń ṣe lọ. jáde nínú ọ̀rọ̀ obìnrin ní àsìkò kàtàrà mọ́ obìnrin yẹn sì gbọ́dọ̀ lálàáfíà kò gbọ́dọ̀ já sí pẹ́jẹ́ yẹn jáde nítorí ìgbọ̀fẹ́ bímọ nìkan yẹn ló ń pè ní àrùn ẹ̀jẹ̀ tó ń sùn yìí láti lè. wọn lá máa pe obìnrin lọ́mọ obìnrin kó tó kọdún mẹ́sàn-án sọmọtò láti di ọmọ ọdún mẹ́sàn-án ó ti kó ní kẹlẹ ó sì ti létí létí yẹn àkọọ́lẹ̀ tí a sì rí tó ti di múlẹ̀ kò sóbìnrin tí ó kéré jọ ọdún mẹ́sàn-án lọ tó sì ń tẹ̀sán pẹ̀lú ìrọ̀lẹ́ ọmọ kékeré lọ́mọ rẹ̀ ọmọ kékeré rẹ̀ lọ́mọ rẹ̀ ọmọ mi lè máa para mọ́ tó ní mọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn eleven twelve báyà bá wọ́n ti ṣe nǹkan sùn gbogbo ọlọ́run má jẹ́ ìyọ̀rá ìdá tí ọmọ mi bá ti lọ ṣe nǹkan sùn fún ọmọ tún mọ́ ẹ̀ bọ́kùnrin ó sì lọ fọwọ́ kan nìyẹn ìyẹn bá rí kọ́ ń sùn sọlá fi nídìí láti máa mọ́ nípa àwọn ọmọ apájúbọ àwọn obìnrin sí nǹkan tó burú láti máa lọ chẹ́ẹ̀kì kọ̀lọ̀fín wọn nígbà tí wọ́n bá sùn kéèyàn fi lè máa mọ kí ni wọ́n ti ń ṣẹlẹ̀. wọ́n fi hàn wípé áyètò tóbìnrin ọbẹ̀rẹ̀ sí ṣe nǹkan oṣù kò gbọ́dọ̀ pé ọdún mẹ́sàn-án ọdún mẹ́sàn-án sókè ní àsìkò yìí twelve thirteen ó kọ́ mọ̀ náà tọ́ba pẹ́ ní fourteen tọ́ba tó pẹ́ ní fifteen twelve thirteen ó kọ́mọ̀ gidi láwùjọ ti wáyé wallahu alam báyìí nítorí oúnjẹ tí àwọn ajẹ́ ń bíbà yìí di gàrí bí ẹ̀bà nǹkan àwọn kan tí òní jẹ́ kí wọ́n tètè dàgbà sókè ṣùgbọ́n láwọn àyè mi paríparí ọdún mẹ́wàá ọdún mẹ́sàn-án ọdún mẹ́wàá òun lọ́pàá alimami Shafi'i rahimahullahu ta'ala wọ́n láwọn rí ẹnìkan tó ti pé grandmother ìyá ìyá ọjọ́ orí rẹ̀ jẹ́ twenty one years wọ́n ní kí nìdí ẹ̀ òun ni pé ìyá ìyá yẹn nígbà tó fi pé ọdún mẹ́wàá ó rí nǹkan oṣù ó ọmọ rẹ̀ náà tó tún bí ọmọbìnrin ni ìyẹn náà tún ọdún mẹ́wàá ó rí nǹkan oṣù òun náà pé yẹn ọmọ i. sọlọ ti já sí pé ee torí ọkùnrin náà ọkùnrin bá ti kọ́dún mẹ́wàá ó lè rí máa wà ní wá àgbàlagbà wọ́n wọn kàn nìkan ní abdullahi ibùn amr ibùn al-aṣu rọ́bì aláwọ̀ àdúgbò láàrin wọn àti bàbá rẹ̀ yẹn ọdún mẹ́wàá péré ní ìlera rẹ̀ ọdún mẹ́wàá péré ní ìlera rẹ̀ ó nípa bẹ́ẹ̀ obìnrin á bẹ̀rẹ̀ nǹkan oṣù èyí tó kéré jù ní ọdún mẹ́sàn-án yóò sì parí nǹkan oṣù tí ò ní ṣe é mọ́ nígbà tó bá pé fifty years ilà ni ẹ̀ṣà ọ̀pọ̀ gbogbo àwọn tá a níyàwó tá a ti jọ lé ń fọ́jú àpò palẹ̀mọ́ wẹ́rẹ́wẹ́rẹ́ lọ wọ́n ti ń dágbére fún un wẹ́rẹ́wẹ́rẹ́ tí ò ní ṣe nǹkan oṣù nígbà tí wọ́n bá ti ṣe nǹkan oṣù mọ́ kò lè bímọ mọ́ kò lè bímọ mọ́ yóò sì ti yàtọ̀ sáwọn obìnrin tí wọ́n ṣe nǹkan oṣù bákan náà lẹ́yìn ìgbà tá a gbó làá bẹ̀rẹ̀ gbó làá parí ó kọ́ máa ń jù tí máa fi ń ṣe nǹkan oṣù yẹn ọjọ́ méje tàbí ọjọ́ mẹ́fà tàbí ká sọ ọjọ́ mẹ́fà sí ọjọ́ méje nínú wọn máa fi ń ṣe mí. agbọ́dọ̀ mọ nítorí ìyẹn lè níyàwó bí ọjọ́ mẹ́wàá wọn alóhùn ṣe nǹkan oṣù sọmọ pé ó lè sọ pé wọn ti kọ́ wa mọ́sálásí wa mo nọ́tìsì ẹ láti túmọ̀ àtọ́lọ́ lọ́wọ́ ti kírun jímọ̀ míì ló tún kọ́ láyé kí ni ń ṣẹlẹ̀. àbí jímọ̀ mi gan la tó fẹ́ kí ní bẹ́ẹ̀ kò gbádùn ẹ̀ ẹ̀yìn ó lè ti lọ mójútó obìnrin kan bẹ wọ́n pè ní hamna ẹni yìí ẹ̀jẹ̀ àwọ̀ dáńdá láàmú yìí tó ń pè ní àbùsùhàbà kí gbogbo ìgbàlẹ̀ jẹ́ máa tú lára rẹ̀ ó ń ṣẹlẹ̀ lẹ́yìn sí títí ọlọ́sùn láti sọ̀rọ̀ wá sọ yìí wípé tàhíyà bíi fi ilmi láhi sí tàtàyà ó sọ̀rọ̀ àtàyà. sí haid bó ṣe wà nínú kádàrá tọ́lọ́run ti kàkọ́lẹ̀ fáwọn obìnrin sí haid yẹn kí haid rẹ jẹ́ ọjọ́ mẹ́fà tàbí ọjọ́ méje gẹ́gẹ́ báwọn obìnrin ṣe máa ń ṣe haid ẹ̀rí lẹ́yìn ìgbà yẹn kọ̀ wẹ̀ kò kí mọ́ ìrún tó wà kì í kọjá twenty four days tàbí twenty three days oníkàmọ́ yẹn kí ló ní sáà báwọn obìnrin ṣe máa ń ṣe haid lásìkò haid wọn àtòkò ilé àtìgbà tí wọn fi mọ eléyìí ní sókè díẹ̀ nínú nǹkan ní ṣe pẹ̀lú haid àwọn obìnrin gbàgbọ́ bá tó ti dára ìṣàlọ́ àfihàn tẹ̀síwájú nípa rẹ̀.